káàbọ̀ padà ẹ̀yin ará ilé orí ètò Miliki Express náà la ṣì wà lórí Orísun original number one ẹ̀lẹ́ tí mo pé tẹ bá ti rí mi nílé bá ẹ ti mọ̀ wípé fashion and style a gbọ́dọ̀ sọ kí a tó parí ètò lénìí Tani ni mo á ní fún yín o kí tó lọ lẹ́ẹ̀kan mi sọ fún yín pé níkẹ́ fẹ́ kọ́ wa ní bó ṣe ń fi àǹkárá ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan àmọ́ nǹkan tó fẹ́ kọ́ wa kò fẹ́mi o ẹ jẹ́ ká gbójú ajé kò ní sọ. ó ga jù ojú yìí ojú bling bling gbogbo ara bling bling eléyìí dàsẹ́gbẹ́ kan ló ń pè é dàsẹ́gbẹ́ kan ni tójú bá ń rọ̀ tó bá ṣàti da gbogbo ẹ̀sẹ́gbẹ́ kan. ẹ yára lẹ́ mo kí káàbọ̀ sórí ètò wa lóde ẹ ankara Craft, bá ṣe lè fi ankara dára lóríṣiríṣi bá ṣe lè fi ṣe ẹ̀ṣọ́ sára mo dẹ̀ máa sọ fún wa pé ankara nìkan kọ́ bó jẹ́ kampala ìyẹn àdìrẹ àdìrẹ mm. lẹ́kọ̀ọ́ àdìrẹ onígbàdìrẹ aláwọ̀ kò sí nǹkan tá a lè lò bó jẹ́ plain material lónìí bó jẹ́ aṣọ òkè gan lẹ ní déédéé ní kẹṣá ti ṣe kó dáa ẹ ṣùgbọ́n lónìí ẹ rántí pé ẹ níjọ tí mo sọ fún wa pé kẹ bá mi wá plastic bead sílẹ̀ alákọ̀ọ́gbàgbé ni ìkọ́nà akẹ́kọ̀ọ́ mi <laughs> bó ṣe bèrè náà mi ò jẹ́ etí <laughs> mo ní pé kí ẹ bá mi wá plastic bead sílẹ̀ tó jẹ́ pé kò ní wúwo nígbà tá a bá fẹ́ fi ṣe ẹ̀gbà ọrùn tán ẹ̀gbà ọrùn ni àtẹ̀bára wa sọ lónìí. èwo lẹ̀gbà ọrùn rẹ jẹ́ àárọ̀. ṣéènì ni ah, ah, má ti jẹ́ kí n bẹ̀. Oh, ẹ má bínú. mi ti fẹ́ bẹ̀. ṣéènì oh, eh. àwọn oríṣiríṣi ṣéènì ta lè lò bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bíìdì wáyà wọ́ọ̀kì bíìdì oní steps oríṣiríṣi ara ta lè fi àǹkárá dá náà ni. ẹ tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ń sọ fún wa ankara wa ó ṣe pàtàkì then àwọn bọ́ọ̀bì báyìí tẹ bá mi wà eléyìí fẹ́lẹ́ tẹ kó gba ẹ̀sọ́rùn gan kò lè ròyìn ọlọ́rùn bẹ́ẹ̀ ni so tẹ bá ti gé ankara yín jáde size nǹkan tẹ bá fẹ́ òun lẹ máa gé ìmí ó lè jẹ́ pé choker ló ń fi ṣe choke yẹn náà lẹ máa gé size yẹn ọrùn chain ọrùn yìí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ wà àwọn ilé ìfúnyàn lọ́rùn àwọn tó súnmọ́ gègé ọrùn irun yẹn a máa sábà fi wọn twelve sí fifteen ó ó depend lórí bí ọrùn iná bá ṣe kí bí irú ọrùn tèmi tó dàbí ìgò gẹ̀ẹ́sì báyìí size fifteen sí twelve sí fifteen ó ti tó àwọn tó wáyé pé àwọn àwọn làǹtìlàǹtì ẹ máa wọ̀n náà so irú eléyìí nsìn yìí àtìmọ́jáde eléyìí ó máa gùn díẹ̀ wá síbi chest wa ibi àyà wa yìí so tá a bá ti gé jáde báyìí ẹ máa yí sódì o ṣe ti rí i pé ojú rẹ̀ torí pé fẹ́ràn ẹ máa yí sódì ẹ kí òwú bọnú abẹ́rẹ́ ló bá yá lẹ bá wa mú owó àtàbẹ̀rẹ̀ báyìí ẹ máa bẹ̀rẹ̀ ẹ ní bẹ̀rẹ̀ láti ẹ máa bẹ̀rẹ̀ láti téńté ẹ ní ràn ọ̀pá tó rẹ́nu ẹ̀ bọ́ọ̀lù sì máa bá bẹ̀ wọlé ẹ máa wá bẹ̀rẹ̀ sí ní ràn ẹ má dẹ̀ tún gbàgbé ó ṣe pàtàkì ó ṣe kókó irú size big tẹ bá fẹ́ lò ó tún máa depend lórí bí ẹnu kíní ṣe máa fẹ̀ sí torí tá a bá ti ràn àti kí bíìdì yẹn wọlé kò tún ní yá mọ́ so tó bá yẹ kí bíìdì ńlá báyìí lè fẹ́ lò ẹ má yẹ kí ẹnu ẹ fẹ̀ díẹ̀ àmọ́ tó yẹ kó àwọn oní tíntìntì bó bá ṣe ṣe náà lè ṣe máa gé sí so ẹ máa bẹ̀rẹ̀ sí ní ràn lè ẹ bá ràn là á bá ràn ẹni abẹ́rẹ́ bá ń gún lọ́wọ́ kó máa rọ́jú torí pé ẹni tó bá fẹ́ pé mo ṣí gbọ́dọ̀ fẹ́ yín ẹ ṣáà máa ràn báyìí ẹ máa ràn ẹ kàn máa kíbọnú ẹ kẹ máa yọ jáde ni ẹ máa kíbọnú ẹ ẹ máa yọ jáde tí tí tí tí ká máa fi àkókò wa ṣòfò ká máa fi ṣe dé tí tó fi máa di pé orí sọ̀rọ̀ bí eléyìí pé a ti ran ọ̀tán wò nígbà tá a bá ti wá ran ọ̀tán a máa wá ṣe kí ni a máa tún wá tún padà sódì sí ojú gangan ẹ mọ̀ kó dì láàrán a máa yí padà ẹ a máa tọ̀kẹ̀ in out tó máa fi jáde a wá fún wa ní ojú gangan báyìí ìgbà tá a bá ti ran tán tá a ti tú síta padà ẹ wò á wá fún wa ní ojú yìí nígbà tó bá ti wá fún wa lójú yìí tán iṣẹ́ wa bẹ̀rẹ̀ ọmọ aláṣẹ jẹ àwa mú bíìdì wa yìí ṣe ti rí o ẹ la ẹnu ilé yìí báyìí ẹ wà kì í bọ̀ ọ́ ẹ máa sin sínú ẹ lẹ́yọ ẹ ẹ máa máa tó bá yẹ pé bóyá márùn mẹ́fà méje mẹ́jọ ó depend lórí style ẹlòmíì máa sọ pé bíìdì ẹni mo fẹ́ kó wà round ẹ dá mi sí iye bíìdì tẹ bá máa rà ó máa pọ̀ bíìdì yẹn ló máa wá kún gbogbo ibi báyìí ṣùgbọ́n lẹ́mi o èmi ò fẹ́ kó jẹ́ pé bíìdì yẹn ló máa yíká gbogbo ẹ̀ toró ní style kan tí mo fẹ́ fi wọ̀nyí oríṣiríṣi brooch la máa ń rí ẹ màmá pàǹkárá náà máa ní brooch tó tẹ bá ti mú relé ìtẹ́ kì í bọ̀ ẹ tó ti pọ̀ dáadáa nínú ẹ̀ tó jẹ́ pé bóyá ó ti dùgbìn sí ẹ̀gbẹ́ kan ẹ̀hún ṣe rí pé mo ti fi sínú ẹ̀ mo ti ṣàwọn ilé ìbálá ti lè kojú ró so tiẹ̀ ti rí so ibi tá a ṣe ń lọ ó jì díẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú nígbà tí a bá ti kí gbogbo bíìdì yẹn sí ẹ ẹ tún bá mi fi òwú sínú abẹ́rẹ́ lẹ́ǹkan sí nítorí pé òwú yẹn gangan òun ni a máa máa fi wá ojú iṣẹ́ yìí tẹ bá ti sí òwú yín sínú abẹ́rẹ́ ẹ jẹ́ kó jẹ́ lọ́nà méjì o torí pé kó má lọ máa já lọ́nà tẹ́ ti fi òwú sínú abẹ́rẹ́ abẹ́rẹ́ ẹ wá rí i pé abẹ́rẹ́ yẹn òun lẹ kì bọnú bọ́ọ̀lù yẹn ẹ máa fi wá ihò ẹ̀ jáde ṣùgbọ́n kó tó di pé ẹ fi wá jáde ẹ máa kọ́kọ́ bá mi lọ ibi tí bọ́ọ̀lù yẹn parí sí ìyẹn bíìdì yẹn ẹ máa lọ dáadáa ìrùn làwọn òyìnbó máa ń pè ní pé wọ́n sì kí ọ̀rẹ́ ẹ mú ọ sì kí ọ̀rẹ́ ẹ ta kókó kó má di pé ń sún sẹ́yìn ẹ máa sì kí ẹ àwọn oní tó bá yẹ pé bíìdì náà là ń ṣe a máa lo stopper fúrùkọ báyìí a lè lo stopper lórí aṣọ so àwọn stopper ńlá kankan náà wà ṣùgbọ́n wàhálà nìkan yẹn so ẹ̀kan ọ̀ra mú òwú yín ẹ fi tán kókó nígbà tí a bá fi òwú yẹn tán kókó tán ẹ wá mú ojú abẹ́rẹ́ yẹn ẹ máa kí bọ inú bọ́ọ̀lù yẹn so nígbà tó bá ti wọ̀ ibi tó bá ti jáde ẹ mú òwú yẹn ẹ tún fi ta bọ́ọ̀lù yẹn ní kókó nsàlẹ̀ ẹ máa fi ta ní kókó nsàlẹ̀ òun rè nǹkan tó máa fún wa rè. o ti ń dùn òun bọ̀ náà nù. ẹ máa fi <laughs> kúlíkúlí kìíní ẹ máa fi ṣe ní rógódó rógódó rógódó tó máa fi yọ style sí ẹ fẹ́ tó bá yẹ pé bọ́ọ̀lù méjì lẹ fẹ́ kó pọ̀ ẹ máa kó pọ̀ táwọn náà ló máa jọ nǹkan tẹ bá fẹ́ kó pọ̀ bẹ bá ṣe fẹ́ kó rí òun ni so ẹ máa máa lọ mọ́ra wọn lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni tó máa fi di tá a máa fi ṣe tán ẹ rí i pé mo ti lọ mẹ́ta báyìí. ó ní swiiti kan tó máa ń lọ báyìí. ṣé kí kúkú yé lẹ́yìn náà jẹ ẹ nígbà yìí àgbà àwọn àwọn ọdẹ wọn sì máa ń ṣàwọn oríṣiríṣi náà lò wọn sì máa ń ṣàwọn ṣokoléètì kan náà jáde ó ṣe ṣe láwọn ṣe kó dábàá ti wá la tán àwa mú láìlọ́ọ̀nù yẹn àwa máa tọjá máa fi ṣòwò létà àwọn máa nà <laughs> ohun rẹ̀ a ti ṣe ní roboto roboto tán ìgbà tá a ti wá ṣe báyìí tán torí àkókò wa. torí àkókò wa àwa mú eléyìí bíi brooch ni òun la máa wá lẹ̀ mọ́ ní ẹ̀gbẹ́ ó lè jẹ́ lẹ́lẹ́yọ kan ó lè jẹ́ ní méjì. bẹ́sẹ̀ tí ń ṣe ìgbọ̀n lágbára inú mi dẹ́ ń dùn torí pé o ti ń dùn lọ. àmọ́ ìyá ara ilé kí a tó tẹ̀síwájú níkẹ́ sì wà ní agodo ó ń ṣe lọ ṣẹ́rí ibi tó sọ dé ni wípé ẹ máa fi bóòlù sí i mo dẹ̀ mọ̀ pé bó ṣe ń sọ̀lẹ̀ náà ti ń dán wọn lé bóun ṣe ń ṣe tiẹ̀ nítorí àkókò èmi náà fẹ́ bá yín sọ̀rọ̀ nípa àwọn aṣọ àsìkò tá a mọ̀ sí off shoulder ọmọdé ń wọ àgbàlagbà ń wọ arúgbó gan ń wọ ọmọ òkókó ń wọ kò sẹ́ni tí ò lè wọ off shoulder ọmọ pupa ọmọ dúdú gbogbo wa náà là ń wọ wọn á fẹ́ fi hàn yín kí tí wàá yànnà náà ẹ̀ fún yín